وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة دلاله وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وبركاته ọba tó ṣe wípé kò sí nǹkan kan tá a lè sọ tàbí sọ pé àtọ́ tí kò dá wà adúgbẹ́ fún ọlọ́run ọba ọba tó ṣe pé kò sí nǹkan kan tá a fi yàtọ̀ sí àwọn èèyàn tí ò dá tí ó ti kan wá sí ayé tó fi ṣe pé àwa ló choose ọlọ́run bá sọ fún wa ní Qur'an ọlọ́run ní má aṣáájú mú kálkọ̀tà máa wá sí wa nígbà tó ń dá sánmà sí ẹ̀ kò sí ẹnìkan kan náà wà tó ń pé as witnesses ààfin bẹ̀. ibi tí èèyàn ti sí ń bẹ̀ nígbà tó fẹ́ dà síbẹ̀ lè yóò di kílèmù pé èèyàn àtọ́lọ́run lèèyàn jọ ní. ìwọ̀ ẹgbọ́n mi kí a sọ fún ìyàní ìgbé lágbájá nígbà tí mo kọ́ lè ẹ́ wọ́n tí ìbí bàbá rẹ̀ fún ẹ̀mọ̀ pé kìí ṣe rú ọmọ bàbá tún òjì ìgbà tí ẹ̀mọ̀ kọ́lẹ̀ yóò kílẹ̀ mọ̀ pé ilé ilé òun ni ọlọ́dúnbà tó ń fẹ́ dá sánmà sí ohun òpin nìkan kan wà tó tẹ́jì wà láfẹ́lùkọ́ àǹfóṣe nígbà tó ń fẹ́ dẹ́yìn ìyà ọ̀rọ̀ àbájá ó pé wá a ní sí ìlórí ẹ̀ pẹ́kọ́ bí ẹgbẹ́ ṣé kí ń dáyìn àbí kí má dáyìn bí òkú tún bá dáyìn kí ni kí ń dáyìn fẹ́ jẹ́ ọmọ akóńtò mọ̀ sáfẹ́ ọlọ́run wọn ní mọ́ àwọn èèyàn tó ń tí àwọn èèyàn òun ní mú wọn lálágbára òun ò tíkì wọn lálágbára fáwọn ni wọ́n kún tó fi afẹ́ máa kìlẹ̀ ayà ta fẹ́ ṣe pàṣírò rẹ̀ lónìí kò bá wù wá àtàwátà ní kó lọ àtàlágbémọ́fà káwà náà lè ká láti sọ 42 verse 8. Quran chapter 42 verse 8. Ọ̀nà kàtà fẹ́ sàlàyé fún àwa. Bọ̀túrí pé àlàyé tó wà ń bẹ àwọn ọ̀pọ̀ mẹ́ta gbọ́dọ̀ kọ́kọ́ mà tó gbọ́dọ̀ sáwájú. Òní ò fi kún ẹ̀díkẹ̀ǹkà áyà rẹ̀. Ẹwà lè sọ sọ́tù ṣúrọ́ jẹ́ Quran chapter 42 ayẹlẹ́ kẹjọ ọlọ́ni wọ̀lọ̀ṣọ́ ọ̀wọ̀ fún ọgbọ̀n bá fẹ́ lájú alàmù kúmọ̀tàn wàhídà kò bá ṣe wọ́n ní àkúmọ̀ ẹyọkan ẹ̀sìn ẹyọkan ní wọ́n mọ̀ ẹnìyàn kò ní jẹ́ kéèkèé àbí gbogbo wọ́n jẹ́ kéèkèé ẹnìyàn kọ́ jẹ́ mú mi àwọn jẹ́ múmi ẹni tó wọ́n jẹ́ kéèkéé wà láti ṣùgbọ́n bọ́láwọ̀ bá ti ṣe yóò tẹ́fẹ́ ìlú máa yẹ̀ ṣá òfẹ́ rahmatí àwọn tọ́wọ́wọ́ bá fẹ́ náà ó fi wọ́n sínú ọ̀fẹ́ ẹ̀dàkùn bí n ṣe ń sọ yìí kẹ́ fọ́lò mi èdè Yorùbá ó ní àwọn limitations kan abáfẹ́ fi tú lábáwá wà á ọ̀kọ́ sọ bá sọ sọ lédè káìsẹ̀ wá sọ tó mẹ́lì lédè lápáwá àwọn ọlọ́run ọba ló fàwọn tó bá fẹ́ sínú kẹ ọ̀gọ́dì múhun àwọn alákòsí máa làwọn ní wàdíjì wà lànà sí wọn ní rí ẹnì kankan tí ó gbà wọn lẹ̀ níjọ́ tábò bá fẹ́ ṣẹlẹ̀ sí wọn wà lánàá sí wọn sí ẹnì kankan tí ó kún wọn lọ́wọ́ níjọ́ tó ìtàmì àyà yìí ẹjẹwà múlẹ̀ ẹ̀kọ́. Tẹ́bá wọ àyà yìí ọlọ́ni wà wà mí ní àní. Tàbá sọ àní sí ọ̀rọ̀ tàbí bẹ̀rẹ̀ sẹ́ntẹ́n. Òyìnbó kan bẹ̀rẹ̀ lè sọ fún wa pé àlè bẹ̀rẹ̀ sentence with a conjunction. Àbí? Òyìnbó wínú. lọ́nà àlebẹ̀rẹ̀ pẹ̀lú because àlebẹ̀rẹ̀ pẹ̀lú and so bó bá ti rí and òtùmọ̀ tó ìfẹ́kẹ́ tó so bẹ́ẹ̀ and ó náà lọ́pọ̀ bẹ̀rẹ̀ àyà ó fi kìí kan wà àwọn ajú láti lè tú àyà agbọ̀rọ̀ká àyà wa bàbá káyà tó wà wájú ta ní hmm, àyà yóò fi àyà tó wà wájú sọ wípé òun náà tó ní àndínú àmá àtúnlẹ́ka tó wọ́n àwájọ́ azálàyé ayẹ́lẹ́ kèje sọ pé makadhalika awhayna ilayka qur'anan arabiyya bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni dàbí bá a ti ránṣẹ́ sáwọn ànábí ọlọ́run tó wátawájú ànábí sáà fún wọn ní tíra tààrán wọn fáwọn ìjọ bẹ́ẹ̀ náà láṣẹ ránṣẹ́ tí wà náàbì náà àwọn oníkùrò àánù tó jẹ́ tàbáwá bẹ́ẹ̀ náà ni yìí ohun tó mẹ́yìn òun ni pé ó rọ́kọ́ ní immediate meaning ó tó wá ní meaning tó padà bá lọ kí ni ìlú kí ni immediate meaning rẹ̀ o ní pé nígbà tó láwọn bá rán mẹ́bí sọ́lá ọ̀sẹ́lá sáwọn lápáwá tó tó fi pé yóò rán mẹ́bí sáwọn lápáwá àwọn ìjọ yòókù tó wá sáwájú wọn ọlọ́ntí rán mẹ́bí ọlọ́ntí àwọn ìjọ yòókù tó wá sáwájú àwọn ìtìwọ̀n náà ṣẹ́gbọ́n yìí wọ́n ti kọ̀nfàmù ẹ̀bẹ̀ ọlọ́run sọ wípé alìfìlàmí tanzil kìtàbí làárọ̀ ìgbà tí ó jìnà lọ́pìn alẹ́mì Kùránì yìí ọlọ́ọ̀bá sọ̀kalẹ̀ látọ̀lọ́ ọlọ́ọ̀bá tó dákúgbáyé. Àmì yàkùlú nà sàrá tí wọ́n bẹ́ sọ bá nàbí ló parọ́ ọ̀rọ̀ yìí tó fi ti sọ́rọ̀ pé ọlọ́wọ̀ bọ̀ ránṣẹ́ ó kàn lọ́kọ́ lọ́wọ́ mi kì í ṣe bẹ́ẹ̀ balùwù wà hákù nà lọ pìkì òdodo ló jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba lè tó ń gbéra ọwọ́ máa ń ma àdáhùn mi ẹgbọ́rọ̀ ẹwọ̀ ètò ń jẹ́ra ọwọ́n ma àdáhù ní nàbírí mẹ́tọ́ kó o lè kìlọ̀ báwọn ìjọ kan tó pé olùkìlọ̀ wá báwọn ìfọ́kù ànáyé pé ìtumọ̀ rẹ̀ ní wípé níjọ táwọn nǹkan kí àwọn tọ́lọ́wọ̀n bá rán wọ sí tọ́lọ́wọ̀n ànábì sí tó bá di jẹ́ kìí bọ́lọ̀ ń bá fẹ́ bí àjẹ wọn àbí tó dìsáìdì jẹta ń pa wọn ara tí wọ́n rí ò ní gbé ìwọ ọlọ́run ìnáma oúnjẹ kìtàbù a sọ kíra kalẹ̀ fáwọn tó wá sáwájú wa wọ̀kúnnà ájẹ́rọ̀ sáti mùkáàkiri àwọn tó wọ́n sáwájú ní àwọn tó wọ́n sáwájú àwọn ọ̀dọ́ àwọn òmọ́ ogún jù ní jíra àwọn ọmọ hebrew ogún christian ní jíra ẹ́ àmọ́ hebrew àmọ́ arabic àmọ́ lọ́gbọ́wọ́ làwà ọlọ́run má sọ bẹ́ẹ̀ òun náà wá rán nàbì sí torí pé òṣìṣẹ́ kan wá bẹ́yìn èdè tẹ́ wí ni pé èdè tí wọ́n náà fi kọ́ o òun wá rán nàbì sí yín náà ń kọ́ o ó wá pé èdè lárúbáwá ó ṣe pé èdè lágbàáwá lọ́lọ́wọ́ ọgbọ́ fi sọ kòránì kalẹ̀ torí pé lágbàáwá òjí rẹ̀ ní kàbá sẹ́ndì sí ní olùkìlọ̀ àwọn ìjọba tọ́lọ́wọ́ náà tàbí àwọn àjọ ìṣẹ́lágbà àwọn àjọ tọ́rọ náà nàbí sọ ọlọ́wọ́n tó ọ̀fẹ́ bá dìde o kí ó ìtàlá ìgbìlẹ̀ o ọ̀dà lágbàwà ní kó jẹ́ so níjọ́ tí lágbàwà táwọn aráàlú ìdìbà ń sọ pé ah, ah. ń fún yìí tọ́lọ̀ fẹ́ àwọn ànábì ti wá àbí ọmọ ọmọ ànábì Ibrahim lẹ́yìn kò rẹ́jì tó ànábì ọlọ́run ni àbí tọ́lọ̀ lè ránṣẹ́ fún ilé lójú òde ránṣẹ́ lẹ́yìn ọ̀kan ọlọ́lọ́ fi sọ wípé wàkàdálíkà gẹ́ bá a ṣe ránṣẹ́ táwọn ànábì ọlọ́run wá sáwájú ẹ̀ táàkùn wọn ní mẹ́sẹ́jì tí wọn ò lè dì náà pàwọn ànábì ọlọ́run wá sáwájú bẹ́ẹ̀ náà ni àwọ̀háínà ilẹ̀ ìkàkùrọ̀ ààrùn àrọ̀bíyẹ̀ àfihàn tó ànàbí Kùránì tó nà jẹ́ lágbàwá tó ráwọn tí ń kílèmù fáwọn tó wá sáwájú àwọn ògbédè wọn lè tó ń zíra ó mọ̀ lọ́kọ́rọ̀ kí wà náàbí kó fi lè kìlọ̀ fún ìyá àlú èyí jẹ́ maka wà má ń haúlà ha àtàwọn tí wọ́n yípo maka níbi áyà yìí ọlọ́ọ̀bá pé maka àtàwọn tán yípo níbi áyà yìí ọlọ́ọ̀bá pé ìwà lẹ́yìn sọ fún ọ̀pẹ́ ìní Rasulullahi ilaykum jami'a òjíṣẹ́ ọlọ́run mo jẹ́ pé gbogbo yín bá wáta ọlọ́run sọ fún ọmọ àṣàlùnáka illa kaffatan lin-nas ànáwà nẹ́bí ìjà fún gbogbo èèyàn pàpàtà kàṣírọ̀ wọn àtẹ́rọ lólùkìlọ̀ àti olùjẹ́rì àti olùtọ́rọ̀ nínú nígbòbí ọlọ́sọ̀ pé wọ́n àṣàlùnáka illa rahmatan lil alamin ànáwà nẹ́bí ìjẹ́ àti olùjẹ́kẹ̀ẹ́ fáwọn tí fún gbogbo ayé ọlọ́run kó kí lè kìlọ̀ fún mọ́ká àtàwọn tó wà ní sanyipo mọ́ká wọ́n tó ń rírọ̀ yẹ́wọ́ mọ́lìjọ́ kó sì kí lọ́jọ́ tọ́nà kò gbogbo àwọn èèyàn àtàwọn aráájú àtàwọn gbogbo wa lé ayé fún ọjọ́ yẹn. on the basis in tó wọ́n ráwọn òjíṣẹ́ wá fún fàríkún fi jẹ́nà wọ́n fàríkún ti sàrẹ̀ àwọn ọjọ́ ọkùn wà láti jẹ́nà àwọn fún wà lọ́nà on the basis ni pé àwọn òjíṣẹ́ tán rájọ ẹjọ́ tẹ́ ń gbọ́ mi òṣì ẹni fẹ́ tọ́lọ́wọ́ fi sáàlì jẹ́nà tọ́lọ́wọ́ bò ní ní proof against rẹ̀ pé kò tẹ́ nǹkan tọ́lọ́wọ́ fi síná tọ́lọ́wọ́ ní ní proof against ẹ̀ pé tọ́ owó náà ìfẹ́jàmbá òtún náà lọ bá òun bá

kò sí ọmọ náà kankan tí ó sọ pé àánú wà ọ kò sí ẹni kankan tí ó wà ìjánà tí ó sọ pé ọlọ́run iṣẹ́ ìgbégbé ni wọ́n mo ti sáfẹ́ ìtọ́lọ́run ọgbọ́n fẹ́ tó wà lálùjẹ́ náà pọ̀ jù iṣẹ́ rẹ̀ lọ àmọ́ ìyà tí ó bìí jọ ọmọ ẹ̀nà ọmọ ẹ̀nà ọmọ ọmọ omi tàbí tó ti wáyà alákọ̀ọ́kọ́ ìfàrí kó ẹ̀yọ́ kọ́nà ọba bẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀ bá ṣe láwọn òṣẹ́ sáàtọwọ́ sàájúnà láàáwọ̀ náà sáwọn ilé bíkọ́ jẹ́ tọ́lọ̀wọ̀ ọba ò bá ṣe bẹ́ẹ̀ ó tó fún ẹ̀lẹ́ tí ó dùn pé kí ló dé tó fẹ́ sí àjẹ́bí tó rọ́rùn ìṣẹ́ tó rùn ọlọ́run sọ pé táwọn ọmọ náà bá wọ náà tán tó mọ̀ wí ní wíwà hmm, ọlọ́run wọ́n àwọn wọná pé wà fún ná máa nà zálà lọ́rùn kìí ṣe nígbà táwọn òjíṣẹ́ wá bá wọn tó ọlọ́run sọ lọ́rùn kálẹ̀ ọlọ́kùnrin wá bá wọn kan àwọn ògbó ọlọ́run sọ lọ́rùn kálẹ̀ ọlọ́ta bá wọn náà tọ́kọ́ wọ́n lè àkọlù lọ́kùn náà násmà tó rẹ̀

tó ibi kẹ́ẹ̀tọ́ àtó tẹ́ẹ̀tẹ̀ ìzákọ́tọ̀ ẹ̀yìn mélòó lẹ́wà gíláàsì wọn ní 100 ọ̀hún máa wọn tó bèèrè mú ẹ́ tó gbọ́mọ̀ capacity wọn wọ́n wá tẹ́ ìdáàmù tán kọ wá ní kó ní ọ̀hún máa tó bèèrè bọ́ọ̀bù ti kó kọ wọn kalẹ̀ bọ́ tó wọn ní kó kọ ẹran hàn wọ́n lè ṣe ìtàkùtà so ní gbóyè tọ́wà jáfẹ́lì ọ̀hún mọ̀ pé yóò bèèrè so àwọn tẹ́ àmọ̀ pé tó bá ẹgbẹ́ lẹ́ṣọ́rà bá sọ the basis of ìmọ̀ ẹ̀ tó kà allocate mark ọ̀nà ẹ̀jẹ́ ọlọ́run ọba wa náà kó tó dá wa ó mọ àwọn tí ó tẹ̀lé ó sì mọ àwọn tí ò ní tẹ̀lé àmọ́ kò lò lẹ́bi ó ní tó wúlò lẹ́bi pé òṣìṣẹ́ ní wà báyìí tó ṣe bá ti jọ abáyé kọ́ ẹ̀jú sí láàrín táwọn ṣe bá sáàgbọ́mí pé on the basis pé òun fa àwọn òjíṣẹ́ ránṣẹ́ sí yín ẹgbà wọn gbọ́ ẹgbà wọn gbọ́ ẹ̀tẹ̀lé wọn ẹ̀tẹ̀lé wọn òun lòun ó fi pín àwọn èèyàn sí bìlìjánẹ́dì wọ́n fàrí òun sàrẹ̀ tọ́ wọ́n ti alákọ̀ọ́kọ́ rẹ̀ dápẹ̀ ìwòdì ká tó dìde ayọ̀ ọlọ́run yẹn tí ma ń tó àyà kòránì wọ́n dì táàkì ẹ̀ fún bí fúlmínì ẹ̀ ní olùdí sọ̀pọ̀ sí nkẹyọ̀ kan tábẹ́sùn àbí láti fi ti pọ́ǹkì nǹkan bí tí wọ́n fẹ́ àyà ta fẹ́ tún kò sí ìtàṣí kò bí pé ọlọ́run ọba ara wọn òṣìṣẹ́ sáwọn ẹ̀yà pọ́ǹtàlá ọkọ̀ pọ́ǹtàlá kejì ilé ayé tá a wà yìí ọlọ́run ọba sọ tó lẹ́ fún wa ọlọ́run ní alladhi khalaqa al-mawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala òun dá láì òun ti ta ikú òun fi lè fẹ́ sí ní ta ni ó ṣiṣẹ́ dáadáa ọlọ́dún kò yí wa pé ilé ayé òun fẹ́ fi tẹ́sì ń tá ṣe láti padà ṣé gbogbo èèyàn náà ló gbà pé fẹ́ẹ̀sì ilé ayé ṣé ẹni tẹ́ bá sọ pé yóò sì fẹ́ẹ̀sì lọ́kàn ṣé mo bá sọ fún yìí tó ń bá jẹ́ tíṣà kan jẹ́ pé fẹ́ẹ̀sì ń bọ̀ wá lọ́la kí ni mo ẹ̀sìpẹ́ẹ̀sì wa ká ṣe kàkàwé àbí kápìtì àná mo ti sọ fún yíò ṣàkọ́kọ̀ ní kí n má sọ lójìdì pé ah no ah prepare ọlọ́run ti sọ fáwà pé ilé ayé tẹ́sì sọ́gbà tó jọ tẹ́sì èèyàn wá prepare hmm? kò wá ṣiṣẹ́ ọlọ́ọwá wọná ọwá sọ fọ́lọ́ ọba pé no ilé ọ̀gbẹ̀kùn nǹkan báyìí ló ṣe rí òṣèwá ní mà mo sọ fún ọ fẹ́ẹ̀sì tẹ́sì tó ìmọ̀ ló tí ní fún ìṣẹ́ ìpín tẹ̀lé hmm? ó di méjì ọlọ́run tẹ́ẹ̀tì láṣẹ ìkẹta ẹgbẹ́ yẹn bá ṣe tẹ́ẹ̀tì fún ìjọ òbí kéré mọ̀ yẹn sáàbò fi fóun ni pé ó ní irú tẹ́ẹ̀tì tó gbèrè ó dájú nǹkan tí ó bá wa lọ tẹ́gbọ́n mi yóò pé àláìláì àbòsó fẹ́ tẹ́ẹ̀tì yìí ó ju nǹkan tó kọ́ wa lọ ó ju nǹkan tá ní kapásítì lọ ọjù nǹkan tí abáti òótọ́ nǹkan tó ṣe yìí ọlọ́run sọ tó ń láti sọ wọn náà sọ ó lẹ́yìn ẹ̀dá nígbà tó wọ́n dáa yóò ẹ̀dá ọ̀ ẹmọgbọ́n náà ti sọ ọ̀ hal ata ala al-insan hinu min ad-dahr lam yakun shay'an mafkura inna khalaqna al-insana min nutfatin amshajin nabtali adámọ̀ nìyàn níbi àtọ̀ nẹ́pẹ̀lì bí dáta adá wá sí láyé àfẹ́tẹ́sẹ̀ tó bá afẹ́tẹ́sẹ̀ tí ó ní ìdí láti fi lè dìsáàn àtọ́dá fáàdì tẹ́sì yẹn ọjà aláhùn sàmí ààrùn àbáfẹ́ra àṣílẹ̀ tó lè gbọ́ àṣìṣílẹ̀ tó lè rí ìmọ̀gbẹ́gbẹ́ mi ẹ̀ta fẹ́ tẹ́sì àtẹ́sì láìmọ́ fún ní nǹkan tí yóò fi lè fásitì tẹ́sì ọjà àdínáhù sàní àn pàṣẹwà àṣẹ lẹ́ni tó lè gbọ́ tó lè rí àwa tún dúró bẹ̀rẹ̀ nìkan ó lè gbọ́ ó lè rí ẹ̀ ọ̀wọ́n afúnlá àkárí ẹgbọ́n mo lè gbọ́ mo lè rí mo fún látàí gbígbọ́ nìkan ga oyẹ̀ kó tó kò sí ẹnìkan tí ó wà lásìkò wà ìtọ́lòun ògbọ́n pa Muhammad sallallahu ọlọ́run tó rí ọ̀sọ̀ pé só gbọ́ nìkan náà ọlọ́run ní tókùn fẹ́ tẹ́ẹ̀sì ìnà pẹ̀lú tó bá tẹ́ẹ̀sì yín dídá yín dídá yín dáwọ́ sí ayé afẹ́tẹ́ẹ̀sì àmọ́fàájá aláhù sẹ̀ní àn ọ̀fẹ́ àṣẹ olùgbọ́ olùrí ìtumẹ̀ pé à ń build the capacity fún ọ fún message so that ó lè tó ṣàǹgbọ́n yìí ọlọ́run wá dúró lé ó ló lè gbọ́ olórí òun àgbà olóṣọ́ ọ́dá ẹ mo lè kà lóòtọ́ bọ̀ṣẹ́ ní kọ́ wa ni ẹgbọ́n yìí tí lẹ́jọ́ àgbẹ̀gbẹ̀ wò gbà ọya lọ ka màjá èmi lè pàápí ń gbọ́ ayé sí nǹkan mi ó ọgbọ́n tó lórí ẹ iná àdẹ̀ iná òsàbílá ìmọ̀ àṣàkọ́rọ̀nì pọ̀dìmọ̀kọ́ ní ò dáa dúró gbogbo olè gbọ́ olè rí nìkan mo tún gáìdì ọmọ nìyàn mo fọ̀nà hàn ọ̀nà méjì nílẹ̀ ọ̀nà ilé lórí ìdẹ̀bájú ọ̀nà ilé lórí ìdẹ̀síná kó wá tún ìmọ̀ àṣàkọ́rọ̀ pọ̀dìmọ̀kọ́ ṣé wà jẹ́ ni tí ó fẹ́ fọ́lọ́n kó mú ọ̀nà tó ta tó fi rí àlùjànnà àbó sí àìmúwé sọ́lọ̀ kò tọ́ ní ìwé kò náà ẹgbọ́n ọ̀sẹ̀ tó ṣe ń gọmi ọlọ́sẹ̀ tó ń mú bẹ́ẹ̀ bá ti ká Kùránì tó bá ti gbọ́ ikò lélẹ́sì ìdíkọ́ tí ń tóun ẹ̀tú òun lẹ́bí rí fẹ́ ní bọ́ọ̀dì tọ́lọ́pàá dá sí láyé tó bá ṣe pé nǹkan tó bá ní ní limitation ní pé èmi ò rí náà ní ò jẹ́ kí mọ́rá ọlọ́run ti bùn mọ́rá jẹ́ nìkan ló di láì pé tó kó jó di ní òkè tó gbọ́ mẹ́sẹ̀jì yé kílẹ̀ sí ọlọ́run èmi ò lẹ́sẹ̀ ní ọgbọ́n ni ìwọ́dí ọkùn mẹ́ òun lẹ́bí rí pé torí lóòtọ́ ó lè ní bréèni funfun tó rí àmọ́ àdámá nìkan lòun lọ́n dámọ́ òun kò lè ronú pé mo rẹ́ nìkan tí ń ṣe nǹkan kébì náà nǹkan kéèkèé tí wá ṣe kúlé ẹranko ní sẹ́ńsìsì wípé kó kó ní pleasure ṣùgbọ́n pé mo rí èyàn tí ń ṣe adopt kí wá ṣe òun lẹ́sì rí pé ẹ̀yẹ rí genius ní àkó ẹwù dára kàní àmọ̀ ìlú yìí yìí genius kò sí bákàlà ń sáà mọ́rin ẹ̀dá tóun ní làákàí ṣe bá tí ìyìn náà ó ẹranko ni òfin ní èsì òkà because ẹranko lè rí lóòtọ́ ó sì lè gbọ́ ṣùgbọ́n ọpọlọ tí ó fi ọpọlọ tí ó fi process yẹ process lè yé kí n sọ pé mo fẹ́ kọ́ ní nǹkan kan yóò dẹ̀ bí sáàlẹ̀ yóò dẹ̀ lè pàṣẹ sẹ́lò ní pàṣẹ ìmọ̀wé ìgbọ́mí because ní ṣẹlá àtàdó lórí rẹ̀ tààdó lórí rẹ̀ ṣẹ́ àpapá lè bẹ́ẹ̀ lọ lẹ́sí pé àwọn bá náà bí ọlọ́run ṣe wá pé èèyàn ló dára pé lóò ìwọ ní ojú onírìnà ó lọ́pọlọ débi wípé o lè pàṣì kọ́ọ̀tọ̀ ẹ̀ sí the incoming generation ẹranko lè ṣe lẹ́fẹ́ pàtàkì lẹ́nu máa ṣe máa ṣe bí ẹranko lè ṣe tó ń bá kú bọ́mọ̀ ló lè ṣe náà kò tí mi kò lè ṣe ń jẹ àwọn tó bá wà àwa ní iṣẹ́ kan máa ti sọ iṣẹ́ yẹn pé sára bá jọ bàbá yìí sìn átàwọn tún ò bá wa sábà wá lẹ́yìn àwa lè pàṣì ibi tí nǹkan dé lọ́dọ̀ tiwa ká gbé e fáwọn

dẹ́sà ìgbàgbọ́n mọ̀ pé orí rí náà òṣèlébọ̀ mọ̀nà jùlọ tàbákù bí tó rẹ̀ ẹ̀tún jábọ́ tó kì sálẹ̀ mí sóràtò ìbálà alámùnjẹ́ aláhù àìlẹ́yìn tẹ́dà sáàfún lójú ní jẹ́ magbọ́wò wàlìsáànà wàṣàkùtẹ́yìn afún láhán afún lékèdè iṣẹ́ ẹ̀mọ́ tó fún láhán sábàbìnà lójú sábà fún afọ́lá ìtumẹ̀ ní pítẹ̀ bá ti wọ́n gbogbo ẹ̀dá tọ́lọ́wọ̀n ọba dá in tí èèyàn fi yàtọ̀ sẹ́ranko náà lè wípé ó ní language ẹ̀wù dáadáa language ìkẹ̀ ó ṣe communicate tó sì lé tó pẹ̀lú pọ́ ní language ọlá hàn yẹn kọ́ ó wá lè kọ̀ǹkan lẹ̀ tó kó lè

mo fọ́lá mo wá gáìdì ọmọ àyà ní ọ̀nà méjì ọ̀nà méjì ló wà wọ́n ẹ̀fún òyìn ọ̀nà wípé kẹ́ẹ̀dà sọ wípé ẹ̀ẹ́ ọlọ́run sórí tó fà òní wípé nǹkan ní àkàrí mẹ́sẹ̀jì ìrìn àwọn olè ká àbí àwọn ọmọ wa tó wa ń kọ́ lọ́wọ́ títí òun fún ọlá ahán òní pé tó bá ti sọ báyìí ẹ́ ó lè express his feelings o lè sọ pé ah mo ń fìlì pain mo rí pleasure mo ṣe báyìí mo ṣe báyìí wà á dé iná òbí ìrìnṣẹ́ ọlọ́run sọ pé òun gáìdì ní sọ́nà méjì ṣẹ́gbọ́n ní lẹ́gbà tọ́lọ̀ wá ṣe tán ẹwà ohun tọ́lọ̀ bá wá dá ọlọ́run wá dá ìran ẹ̀dá bíi mẹ́rin láwọn ẹ̀dá ẹ̀dá ìran mẹ́rin ó dá àwọn kan tó ṣe pé wọn ò ní feelings rárá they are also in existence but wọn ò lè feelings tó wà láwùjọ wọn ò ní consciousness èyí kọ́ ẹ̀dá ọlọ́run yẹ wọn ò ní consciousness àwọn ọ̀dá tọ́lọ̀dá ọlọ́run dá wọn ní pèlè mẹ́rin ìpìlẹ̀ aláàrẹ́kọ́ ó dáwọn kan wò ní consciousness they are living they are in existence but consciousness òun ní àmọ̀sọ̀rọ̀ omi afẹ́fẹ́ àwọn tẹ́ǹpé non-living things òkúta àwọn kan tó gbóhùn ní consciousness ọlọ́run ọgbò ní kàkà tí ó bì jákìá ṣẹ́gbọ́n mi kò tí kàdí òkú àwọn kan àwọn kan bẹ́ẹ̀ náà ni plant ẹ̀fọ́ ewújú ogun hmm, òṣẹ́jọ́ àwọn tó jẹ́ àwọn eléyìn òní kò ní ìgbàjú ó dákùn fún ẹgbẹ́ òun òun lẹ́ranko ó ní consciousness àbí ó lè feel pain ó lè feel pleasure ṣùgbọ́n kù lọ́pọlọ tó lè fi process information tí ó fi kò lè áàkì kọjá gàríza àti instinct pé iṣẹ́ ìṣe is automatic kò lè lo experience experience pé mo ti ríru nǹkan yìí tán ṣe rí kébì náà wá fẹ́ ṣe ẹranko lẹ́ṣù àfihì tó bá kàtẹ̀ láìpù tẹ̀ survivor ní ṣe báyìí tí mo bá mo rí pé ńgbà tẹ́nìkan báyìí tó fẹ́ mú ọ̀bẹ báyìí tó fẹ́ fún ẹnìkan kan jí mo lọ́wọ́ báyìí fúrá wọ́n àkọ́bẹ̀ ilé fàyà yìí mìíràn di kòlẹ́jẹ́ àwọn lè fi ẹgbọ́n mi àwọn kò lè process information ẹ̀dẹ̀ẹ́lẹ́kùnjì ọlọ́run láwọn ilé yẹn náà kọ́ tó pé wọn lè process information wọn ní bí wọ́n lẹ́jọ́ ẹlẹ́ẹ̀kẹta kí n fò sókè ó wá dá àwọn kan nínú àwọn tó dá nínú àwọn tó ní fèrèsì yìí ká ní ẹranko èèyàn àlìjànú màláíkà ah, ẹranko èèyàn àlìjànú màláíkà àti àwọn non-living disparity ṣe àwọn eléyìí in ti èèyàn in ti ẹranko èèyàn àlùjànnú tí wọ́n ní nǹkan mọ́ o ń pé apátọ̀ pé wọ́n lọ́pọlọ àwọn tún ní desires wọ́n ní nǹkan tí mọ̀ ń wù wọ́n tán ṣe tún gbádùn béèyàn ṣe ń ṣe sex ẹranko náà ṣe sex béèyàn ṣe ní ìdíkó jẹun ẹranko náà jẹun àwọn nǹkan yàrá tó ń ṣàwà àwọn nǹkan fi yóò wù yàn ṣe yóò sì tó ṣe fún yàn

kò sí kankan tó jẹ́ haram gbọ́nà gbọ́nà ẹ̀nà ah, haram ní bẹ́ẹ̀ gbọ́nà tó ń pèkìlì kò ní sẹ́yìn ó lè ní ṣáháwà ó lè nìzára ó ti ń fi àmọ́ kò ní sẹ́yìn gbogbo nǹkan tí ń ka yóò ń táàbì mọ̀ fáà lẹ́sìkúsì ní o bàbá rẹ̀ nìkan náà tó náà bá wà nílé ayé tó ṣe pé òun náà ń bẹ́ sáré ẹni tí òun fúnra rẹ̀ náà ọlọ́run ní mú fún ìrọ̀nà alábájá lé tó fún jẹ́ mọ́ dáwí ní fún yọ̀dá tọ́ ọwá wò èèyàn àtàlẹ̀nú tó ń bá wọ́n ṣe ní ṣàwáàtì wọ́n ti fẹ́ wọ́n jẹun wọ́n mu wọ́n rí ìgbádùn wọ́n tún wá lọ́pọ̀lọpọ̀ hmm? níbi ọ̀rọ̀ ọpọlọ àwọn mẹ́ta àwọn lọ́pọ̀lọ èèyàn màláíkà ọ̀pọ̀lọ́ bẹ̀rẹ̀ àmẹ́rẹ̀ ẹranko tí ò jọpọlọ ó dáhùn náà ọ̀pọ̀ náà lọ́lẹ́ bá omi tẹja yóò lẹ́sìn tó kàn fún ẹranko lásán òdí pé ee ọ̀dà níjọ́ tẹ́ranko kan bá kan ẹranko kan láyé tó kàn pàjọ́ kìyàmọ́ lọ́pàá tó kẹ́kìlì mọ̀ pé déédéé máa ṣe lọ́pọ̀lọ́ lóòtọ́ ṣùgbọ́n ilé ìtò kan ní nǹkan ó fìlìpín ìwọ́n náà kan padà kó náà fi gbogbo ẹjọ́ tí wọ́n dé ṣẹ̀bí ọgbọ́nàwọ̀n bá ti jẹ́ ọlọ́wọ̀n bá tí ó lè sáàbò sí ní o ó yẹn tí wọ́n rìn ọwá kú èèyàn àjànú màláíkà ọwá wo màláíkà ó fóun lọ́pọ̀lọ ṣùgbọ́n kò fún lílì sáà màláíkà ò ní ìgbàkan tó fòmìnì ṣe kò ní ìgbàkan tí ṣe kò ní ìgbàkan tí ó fi mọ́tò ṣe kò ní ìgbàkan tí fi ẹgbọ́n máa sì mí nìkan máa tẹ̀lé wá wo nìkan lógún máa tẹ̀lé ẹ bèèrè pé ah nígbà tí báwọn kí lọ́nà náà wá tẹ̀lé náà mọ̀láíkà ó dàgbé yóò bẹ́ta àbí a ní tó bá ṣọ́ mọ̀láíkà só mọ̀ pé obìnrin tó ń wò tí ń wù ọ̀hún obìnrin òdíjúmọ̀ rẹ̀ o tó fẹ́ ah, yìí ọ̀nà àdápẹ́lẹ́ ìnàdá o èèyàn lọ́n bó ṣe bá ń kọmbáyẹ̀ àbí

ẹ̀ríkàwà mùsùlùmí káwà káàmà ọlọ́run káàmà Qur'an káàmà súnà ànábí mẹ́tẹ́jì islam clear dáadáa púpọ̀ a ṣùgbọ́n àtúnláka àwọn àfáà náà tí ó jẹ wọn bá náà lè sàlàyé báwọn èèyàn wọ́n kàn ń dá agúnlẹ̀ báwọn èèyàn náà ní ọlọ́wọ́ bá ti màláíkà bẹ́ lóòótọ́ ó pè màláíkà tó bá jẹ́ èmi àti yínrí sí bá rí tàbá fẹ́ kírùn akírùn pátápátá jù tàbára balẹ̀ jù bá fẹ́ kásùbá ẹn tó fara balẹ̀ jù gan tó ipá àwọn ìròyìn ó ti máa kọ̀ọ̀plé lẹ́n tó kásùbá tẹ́tì rìn àbí ẹ̀kọ́ wọn ni a tẹ́tì rìn lọ́pàá ìbìjẹ wọ́n ti fẹ́rẹ̀ máa ṣépù ìsì inú pé kí ló dé wọ́n ti gbájú àrí ẹ̀kà ẹ̀ máa gbọ́ ó ká ṣùgbà àtẹ́kì mi ó ká ìlà àtẹ́kì mi ó ká àzá ìtẹ́kì mi ó kí mọ́sílì ìtẹ́kì mi ó kí iṣẹ́ àtẹ́kì mi gbogbo tó fi kírùn lóòjò ju two and half hours lọ nínú 24 hours ìtàgbì ló bú lónìí àríẹ̀kọ́ èyí tàbí ojoojúmọ́ ní oòrùn àbí èyí tàà ń ṣe lọ́dọọdún ẹ̀ẹ̀kan láàtàrẹ̀ lóṣù ọdún lọ́dún hajji ẹ̀ẹ̀kan pẹ̀lú ẹ̀ẹ̀kan ní tó ti kú náà rọra yẹn pé ẹ̀kan in life tó fi kú àbí bẹ́ẹ̀kọ́ ni pẹ̀lú àkùsù rọrẹ ẹgbọ́gbọ́n tó rọrẹ my life. yóò sábẹ̀ ìhòòrùn náà lè làwọn náà wọ́n ma sàfọ̀mọ́ ọlọ́ọ̀bá lóòrù àtọ̀sán wọ́n èé dákẹ́ tí wọ́n wà hùn láyà tùrù wọ́n èé sinmi tọ́wọ́ náà fẹ́ wílé yìí wọ́n náà fẹ́ ah, mọ́ so àìmọ́ tí ọ bí privilege kò wá sí ìyàjẹ́ ọ pé o wá sí ìbáadà ní màláíkà kò sọ pé nígbà tó ti dàrí màláíkà yẹn then ó fọ́n privilege nínú náà ti tó àná pàwà sí ẹgbẹ́ wá láti sẹ́ni tó pé dúdó kì dúró gbogbo wa yí lọ́pọ̀lọpọ̀ èyí lọ́pọ̀lọpọ̀ ọgbọ́ sí bóyá 10 minutes 5 minutes gan 10 minutes 5 minutes ìtẹ́lórí tó bá di kíjọ máa 5 minutes tó bá ń tó bá gbé ó gbé five times five twenty five minutes lóòjọ́ ọ̀nà twenty five four hours òun náà lẹ́lùmí òfin kí ló kún sàpapọ̀ lóru pé òru láti ọgbẹ́ papọ̀ five five minutes náà yóò di o bóyí kí n gẹ́gẹ́ òun yóò dàbẹ̀ ní ọ̀rọ̀ náà ni tòmọ̀láìkà ń tẹ̀ every time òun ṣe tọ́ ṣe àwọn mọ̀láìkà ń tọ́ ọlọ́run ọba tó òun ṣe bẹ́ẹ̀ fún un tó gbẹ́tọ̀ ìwọ ìwọ òní ní ṣáwà

ọlọ́pọlọ ewúrẹ́ òun ní desire ṣùgbọ́n ọpọlọ afẹ́fẹ́ àtọpọlọ àti desire kò ní ọlọ́wà kọ̀mbà ní jésù power ó ti wọ́n kọ̀mbà rẹ̀ fún wa ló wá sọ pé tọ́ so orílẹ̀ bá fẹ́ méjèèjì yóò dẹ̀ ń túnlẹ̀ ní wípé òun ó fún yín ní ẹ̀kìyà kẹ́ẹ̀lẹ́ chus ṣẹ́bọ̀ pípà láíká one way ló mọ̀ two ways ní nǹkan tó fẹ́ fún yí ewu tó rí ṣáwà ní pẹ́lú èèyàn jẹun bó ń jẹ́ ṣe wúlò fara àwọn ìgbẹ́mẹ́tẹ́ náà lè jẹ náà kan tó lè ní ara lára o tọ́ bí ìbálòpọ̀ gbogbo ṣe dáa tó ó lò sọ́nà tó dáa ó lò sí ọ̀nà tí kò dáa o so ìtumọ̀ pé choices ti wà yẹn náà ni èèyàn àtàjẹ̀nú fi yàtọ̀ òun fi ń sọ pé iná àdè iná rùsàbílà ìmà ṣáàkírùn ìmà mo gáìdì ọmọ ènìyàn lójú ọ̀nà ó wá ní choice o choice tó wá ní ẹwà ó wá gbọ́lá fóun

ẹgbọ́ kóróbìnrin kó má dúró bí obìnrin tó jálà àlèbọn ó tún fẹ́ sí ìdènà dákùn máa ṣàdúrà fún pé kọ́lọ̀ mọ́jọ sọ̀nà ọlọ́run gbéṣẹ́ fún màláíkà tí ń ṣèjọsìn bá rẹ̀ tó bí pé tàbá ní 240 tọ́lọ̀ bá lè kalẹ̀ ọlọ́run àti ìsìwà èyí ti bá kọ ó ti pọ́n choice bọ̀gbọ́n ní ah, ó ti ọba awẹ́rẹ́ mú mi olè òun mọ̀ pé yóò gbà ìbọ̀dà màláíkà máa tọrọ àbúrò jù kí ló máa wá wí màláíkà máa tọrọ tó bá gbọ́ lọ́wọ́ Hmm? wọ́n mọ̀ sọ pé rọ́bànà wà fíta húlà ṣe ìnà rahmatan wà ilmá ìwọ́lọ́m ìmọ̀ rẹ̀ àti kẹ́ẹ̀rẹ́ gba gbogbo nǹkan láàyè fáfírílẹ̀bí na tààbù àwọn tó bá túbá wà tábà òsàbílá tàbí tẹ̀lé lánàá wọ́ọ́lọ́m láàrín sàkóríṣì fún màláíkà kéèkọ́dẹ́ fáfílì lẹ́bí na tábù wọ̀tánà òǹtẹ̀lẹ̀. Àtàbà tí bá tẹ́lẹ̀ náà wọ ilẹ̀ àwọn ọ̀rọ̀ dákùn àwọn ìṣòwò wọn kí ní àzábà ìgbẹ̀kì. Ẹgbọ́n kan sọ wọ́n bí ìyá àjá pé ó kún chọ́ọ̀sì. Gbogbo ọ̀nà tó fi ní fèrè ló ṣe ó fún ọ lójú ó fún ọ nímú ó fún ọ létí ó fún ọ lọ́pọlọ ó tó wá fi mọ̀ láìka pé máa tó wà ní gbọ́nà bọ̀ sáà màṣàdọ́ àfún má ìfíṣẹ́ tó gbà mí kí wọ́n náà nìkan ní sàdọ́ àfún ó ní kọ́lọ̀ ọba sọ àmàlà ìwọ̀n pé kọ́lọ̀ sọ wá mi yáná rọ̀bánà ọlọ́run wà kílù jannata adìn tẹ́tù àtàm àlìjánà tó ṣe ládùn fún wọn fáwọn òbí dákùn kí kan wà jẹ́nà yìí kí wá kàwọn nìkan wà mọ̀ sọ́lá àmì àbá ìṣẹ́ àwọn tó bá jẹ́yàn àrítàgbọ́ ọlọ́run náà bàbá wọn náà dákùn kí kan wà jẹ́nà pẹ̀lú wọ àdúwájì àwọn ìyàwó àwọn ọkùn kí wọ́n wọ́n jẹ́rà pẹ̀lú wọn wọ́n lè jẹ́ àti àwọn ọmọ wọn kí wọ́n jẹ́rà pẹ̀lú ọlọ́mọlájọ́ ọmọ sọ wà á dúró bẹ́ẹ̀ ọlọ́wọ́ wọ́n kí ni mo sẹ̀jì á dákùn sọ ah, wọn bí nǹkan aburú tó fi ọ̀sẹ̀ ọ́ tó fi tọ́ sí ààrẹ màláìkà ń sọ bí àjọ̀nà bí iṣẹ́ ìfọ́nù ṣe ń tẹ̀ láti jẹ́ káwọn èèyàn tẹ̀tẹ̀ ẹ̀ tí ń tẹ́ lọ́gbọ̀n fún ọ̀tẹ́ ìwọ̀n jẹ́ màláìkà yóò lé ní tẹ́yà ní ìdí nígbé kéyàn wá tẹ̀sẹ̀ pẹ̀lú ọlọ́run bá fún ìlọ́lọ́ ó tún fún àdó àmàlà ẹ̀ka ọlọ́pàá kí mo tẹ̀yà dákùn sọ́wọ́n bí nǹkan tó fi pa sọ́wọ́n bí ẹ̀ṣẹ̀ ọmọ ń tẹ́kì tẹ̀yẹ àti ìyàwó mọ́ ilé ẹni tó bá fi lè sọ níbi ìparun jọ́nà níbi ẹ̀ṣẹ̀ níbi àwòkọ́ṣe abúrú ọwẹ́ ọ̀pọ̀dọ̀ ṣẹ̀ǹtà ìwọ náà kẹ̀ ẹ̀dáfẹ́ owó wọ́ọ̀dù yíwọ́ màláìka ń sọ fún wa pé wà kí ní mo tẹ́yẹ ọlọ́dàkùn sọ wọn bí ẹ̀ṣẹ̀ sọ́wọ́n bí nǹkan tí wọ́n ṣe tí wọ́n fi tọ́ sí ààrẹ sọ́wọ́n bí nǹkan tí wọ́n ṣe tí wọ́n fi tọ́ sí nínú rẹ̀ olóyìn wọ́n máa ń tẹ́kì sẹ́ndì áàkì yàwó ìbẹ̀ ẹ tó bá fi lè tọ́ níbi aburú ẹ̀ṣẹ̀ rẹ̀ tó bá ti ṣírùkù ní zina ní olè ní ọdí ní àkọ́kọ́ tó rọ̀ ṣeun ó ti ṣẹgbọ́n lójú ìrìnwá ṣe gbogbo wa gbà pé a ní choice àti choose àbágbà ibi ṣe gbogbo wa gbà pé a ní choice àti choose àbágbà then kí ló dé tá àwa ń sọ pé ah, ọlọ́run lóhun dáwà kan fún náà pé ó gbọ́nà ọmọ lọ́kàtí wọ́n dínà another angle mi angle mi lọ́lọ́run sọ nítọ́lọ́wọ́ bá ń sọ ń bẹ̀ yẹn ó ní wípé kóhun fi hàn pé kìí ṣe pé ńgbà tí ìwọ bá tó wọ náà lèmi tó mà kó wọ náà o ìdíkà ń sọ ní gbígbẹ́ ẹlọ́fẹ́ ṣe móvì sẹ́rọ fẹ́ máa ṣe ẹ́bílọ́dì ẹgbẹ́ móvì kan ní tó àkọ́ ṣò rẹ ní fáínà ẹ́ndì ipe a kúnlé wa kú kúnlé kú lọ́rọ̀ pé wa lẹ́sà bẹ̀rẹ̀ sí plé bí kúnlé ṣe tó padà wá kú ìmọ̀gbẹ́ ẹgbọ́ mi yé ṣe ẹ́bílọ́dì Epilog náà ni. Ipé ní ti báyìí, ẹfẹ́ ṣe wọ́n máa ṣe bí lóògùn, a máa ṣe bí fíìmù náà. Ipé ní ti báyìí, ní tó bá jẹ́ sọ́márì ìparí, ẹ́sàgbọ́ pé ìparí tó kàn ní lápájá ń bọ̀ pé à ah, ó kú, ókè, òun á fẹ́ sọ bó ṣe kú, ẹ́sà bẹ̀rẹ̀ fíìmù. Dára ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀. So irú rẹ̀ lọ̀rọ̀ tọ́lọ́wọ̀n bá ń sọ fún pé kì í ṣe ìgbà tí ọba tó wọ náà tó wọ náà o. Ìmá tèmi ń gbáyè kọjá kó nígbà kó tó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ kí n tó máa tí ó jẹ ẹ́ǹdì.

tọ́rọ ọba ti wá ọgbà tí nàgbọ̀lọ̀ tẹ́lẹ̀ tọ́lógún ọmọdé kí lọ́wọ́ fi jẹ́ owó alákùlùṣẹ́ ìgbàlú tí lọ́nà jẹ́ owó àkùlùṣẹ́ ní alì ìmọ̀ ọlọ́run ọba lọ́lọ́run ọba ń sọ ń pa ẹ́ǹtì òun ká lòkú àwa bá kún mú lẹ́tú ìmọ̀ ọlọ́run ló ní ṣe pẹ̀lú kádàrà ẹ̀ òyìnbó sọ fún ẹ̀ bí tẹ́ẹ̀kì máa mọ̀ tẹ́lá fojú kí ní wọ́lọ́ fóòdù tí mo ṣe yìí ní sọ̀rọ̀ tó bá ti di 6 years yóò expire ṣé ó sì di títẹ̀ títí sọ ebi tó gbọ́nà tó sílẹ̀ ní kí lọ́dẹ́ tí ò bá gbogbo oníwájú kó ẹ̀sá àti ti ẹ̀sì ó ń sọ fún ọ pé pẹ̀lú mọ̀ ni mo ṣe mọ̀ pẹ̀lú tá gbé sí ìlà títí ẹ̀sì ẹ̀sà tí ò bá sọ tó pé ẹ gbọ́dọ̀ ẹ̀fẹ́tì ọlọ́run ọba tó sọ pé gbà tóun fẹ́ dá wa òun ò pè wá sí kó má mọ̀ tí nǹkan tóun fẹ́ dá òun mọ̀ tí ó jẹ́ òun ni gbogbo ń tẹ́ra gbọ́tọ̀rọ̀ kan sọ ń pa pé òun ti rẹ̀ tí ó wọ̀ná fún ìmọ̀ ìjánà kìí ṣe pọ́sọ̀ pé kò bá máa ṣiṣẹ́ ṣe bá wọ́n mi tí ó wọ̀ná tó fi hàn ní ṣe bí tẹ́sì lọ́rùn fi hàn ọlọ́run fún ọjọ́ ẹnu ẹ́ndì tó kàn ní o fèsì náà lẹ́tọ̀ fèsì sáìtì ọlọ́run pé ẹbọ̀ eh, kí ló lé tó wá ṣe méjì ó ṣe tàn jẹ́ mẹ́nìkan ní òkè tó fẹ́ jẹ́ màláìkà ẹgbọ́n àti bèèrè pé ó ṣe tí gbogbo ara jẹ́ nìkan kí tó fẹ́ jẹ́ màláìkà ah, àwọn nǹkan tó fi sílé ayé òun àdáwò ọ̀ ẹgbọ́n bá fẹ́ kó méjì papọ̀ dẹ̀ẹ́yìn bóò ti fẹ́ ṣe tẹ̀yìntẹ́ wà ń lé ayé because òun fún yín choice àbúrò òun fún wa kún yín lọ́wọ́ láti ojú kẹrà àlìjánà wà àmọ́ fọ́n tọ́ ìsìnkú ìwọ tó bá fẹ́ sẹ̀wọ̀n sẹ̀wọ̀n wò so that kó fi lè ní hújà tó pọ̀ ìdíjẹ̀ choice tọ́lọ̀ ti fún wa náà ló fi jọ pé ọ̀nà gbọ́dọ̀ fún méjì tẹ́bá fún yẹn choice ìtumọ̀ pé you can do and undo consequence gbọ́dọ̀ wà fún for doing consequence gbọ́dọ̀ wà fún gírí undoing tẹ́ẹ̀bá ṣe bẹ́ẹ̀ anytime tẹ́bá ti gbé assessment system kalẹ̀ ó gbọ́dọ̀ ní both reward and what punishment anybody tó bá gbígbà tí ó bá ṣe ẹni yìí ṣe hakim ọlọ́tún ní ọjọ́gbọ́n ẹ̀yẹn máa wo báwọn làwó ṣe fi ta ní tàbá wà níbi iṣẹ́ àtẹni tí ń wá bí iṣẹ́ before 8 tí ń dé every time àtẹni tí ń lè jìdé àníbákanáà àtẹni tí ìtìwọ̀n bóò láti fi tó náà wọ́n wá fẹ́ pé tọ́lọ́n bá ti ní owó sí ayé olóhùn fún choice choice tó ẹ̀ ọ̀wọ́ ni àkílé tí òfin fẹ́ ṣe lẹ́yọ ọlọ́run wá fẹ́ fèsì pé tó orí ń gbà tóun ti sọ fún tí ó jẹ́ àìmọ́ ìlágbára kan ọ̀rọ̀ agbára rẹ̀ ní sọ níbi tí máa gbé tọ́lọ̀ ń bá fẹ́ ní kò bá ṣe wọ́n ní wúmọ̀ ẹ̀rí ọ̀kan àìmọ́ ìlágbára kan ohun hikma ohun lòun fi ṣe bẹ́ẹ̀ ibẹ́ ní sí kẹ́mínà sọ pé ń pé àìmọ́ ìlágbára kan ní kí n sọ pé àtẹ́ntó ní dìgírí àtẹ́ntí ò lọ fún ẹgbà méjèèjì civil service ẹgbà fún lóṣù owó òṣùpọ̀ kan ṣùgbọ́n kò lọ pẹ̀lú wisdom àtẹ́kọ̀ọ́ sẹ́tọ̀ wọ́n wọ́n pé àtẹ́tọ́wábíṣẹ́ àtẹ́tọ́wábíṣẹ́ ẹmọ gbogbo wọn lọ́wọ́ àìmọ́ lè ṣe kan mo lágbára jù báyìí ṣùgbọ́n tí mo bá ṣe bẹ́ẹ̀ kò sí hikman bẹ́ẹ̀ kò sí wisdom bẹ́ẹ̀ wípé ẹnìkan bẹ tí ń ṣiṣẹ́ tí ń ṣe wàhálà àmọ́ fáláṣẹ ó dá mi lóhun mo wá ní àtiwọ́ àtiwọ́ tí ìpaláṣẹ déédéé kan náà rí bó bá ti bá ní ṣe mo ti tí ìtẹ̀ méjì bí ẹranko tí mi ò fẹ̀kan ní kí ń fẹ́ ní sí òru ń bá ṣe bẹ́ẹ̀ wọ́n tí tẹ̀lé ìgbé ẹranko tí ò ní ṣírò mú ẹ̀yìn náà sì fẹ́ láti ẹranko torí tẹ́ ìrọ̀ tí láti bẹ̀rẹ̀ òbí wù ní òun ni wípé tó rọ́pọlọ tọ́nà bá fẹ́ ní tó ti pé ó fi ń láhá ó fi lọ́pọlọ pé ẹ lè rí experience kẹtọ́nà into something òun lẹ fi rárakó gidi lẹ́tírì control ẹranko tóbi jù yìí lọ àwọn tó gbẹ̀yìn ti tó ká ó dàbí sábà jókòó mẹ́ranko yẹn aṣòfin ooo oh, òun ni wọ́n fi lè mú ìwọ́n wo ẹyẹ báyìí ẹyẹ ní ìsìnbáyìí ló bára jù èmi náà lè dìsáì ní àgbà jẹ́ kí n tọ́jú ẹyẹ kí n wá sí aeroplane jẹ́ kí n wo ẹja tẹ́já bá lè máa wẹ̀ mí jẹ́ kí n dìsáì kí ni ọkọ̀ ojú omi so torí pé wọ́n lọ́pọlọ yẹn àbádẹ́jì tó pọ̀ ló fi ní ju ẹranko lọ wọ́n ní kó fọwọ́ mú kan nínú kí wọ́n náà lájọ tí mo ti dá ọkọ̀ má ìyàtọ̀ tó wọ́n gbọ́lájọ́ mo ti bí ọ̀sán bí ọ̀sán lẹ́yìn aṣọ náà ló máa wọ̀ ó kí n sì fún ọ ní instruction tó dìlò gbé kí n sì tún àti sí tó mọ̀ tó dáa àti kí n sẹ̀ká má fọ ọlọ́pọlọ ó ti pé pápá ti bí ọba ìdí tó wà sọ kankan òun náà ló ti máa ti bí ẹran ló fẹ́ ó ní ọlọ́run èyí tí wọ́sọ ọ̀nà òun lọ torí ẹgbẹ̀rẹ̀ jọta bá búwà fẹ́ràn kò ní ọ ajá ẹ̀yìn kò sí ẹka ajá tó wà pé ojú ọ̀n fẹ́ òní pé ọlọ́mọ̀fẹ́ ká mọ́jẹ́ kó títí ìrò kankan náà ó ní kò sí ọ̀nà dàbí ẹranko kó ṣe pé iṣẹ́ tó mọ̀ fọwọ́ rẹ̀ gbé pẹ̀sẹ̀ bá ẹnu gẹ́gẹ́ lọ́mọ̀ gbé sílẹ̀ ẹranko ẹnu brush kò ní so ti ń sọ pé so pé tọ́lọ̀ ti fún gbogbo àwọn ẹ̀dá tó dá yìí tó dá àwọn kan fún oníṣàmọ́wá fún onílàáká bí ewé omi afẹ́fẹ́ ó dáwọn ilé oníkòsí sí rárá ó dáwọn kan wọ́n ní ṣàmọ́wá tó mú onílàáká ìtànfẹ́ process kan investment ẹranko ọláwọn ẹranko tó gbẹ́ ìfẹ́ kan lọ́pọ̀lọ́ tẹ́bílì process ìtànfẹ́ ìbọn yìí ju pé ìtẹ́ kàfẹ́lì survive lọ tẹ́bílì ọdàmọ́ yẹ̀yìn náà kó ó dáwọn kan pé ẹ̀yìn ẹ̀yẹ ní làákà ìyẹn kan

Ah, ọlọ́lọ́kùnrin ẹṣẹ́ dáadáa màláíkà tó fún wọjá ayé rẹ̀ sí lọ́wọ́ àwọn alóògùn máa kí àwà káàrùn ẹ̀káàbọ̀ ẹ̀káàbọ̀ àwọn alápàlejò àmọ́ pẹ̀lú pẹ́tọ̀ choice will category writers pípọ̀ tí wá ti wá ní ìrànà kìí ti báyìí máa lágbára kọ òun lè ti gbogbo wọn láàrín bákan ní àìmá lágbára kọ òun ni áyàtà àfẹ́ẹ̀ká pọ̀tọ̀tọ̀ ní táàbì ìyẹn ń gbé e ọlọ́run fi ń sọ̀rọ̀ agbára ìgbéwàlà òṣà ọlọ́run bá fẹ́ lájá aláhùn ummatan wahida ó lè ṣe wọ́n gbogbo wọ́n jẹ́ àpò ó lè ṣe gbogbo wọ́n dáfẹ́fẹ́ ó lè ṣe gbogbo wọ́n jẹ́ igi ó lè ṣe gbogbo wọ́n jẹ́ màláíkà ó lè ṣe gbogbo wọ́n jẹ́ èèyàn ó lè ṣe gbogbo wọ́n jẹ́ àgbànú ó lè ṣọ́nà àìmọ́lágbára kan ṣùgbọ́n ò wà tó bá fẹ́ ní fi sínú kẹrẹ̀ àwọn kìtìmọ̀ tẹ́ bá ti wo ọ̀rọ̀ ìkẹta adápọ̀ bí ọ̀rọ̀ àwọn màláíkà eh màláíkà sọ wípé wà kí ni mo fẹ́yì àtọ́lọ́dàkùn tó wọ́n bí aburú tí ó fi mú wọn níbi inú rẹ̀ wà máa ń tẹ́kì fẹ́yì àti ìyàwó má ilé ìfàkọ́dọ̀rọ̀ ṣe ń ta ẹ tó ba fi lè sọ bẹ̀ kọ́ ò ti kẹ̀ sọ́rọ̀ máa ń wọ̀nyí lórí ìrùlọ́wọ́ fi rá máti ìdí mẹ́rin àṣà ni ó fi sínú kẹrin tó bá fẹ́ àti pẹ̀lú ìlànà tó là kalẹ̀ pé ó bá tẹ̀lé ẹwà bèèrè tí ló tọ́rọ̀ fi lò pẹ́ tó bá fẹ́ tó ló tó sọ pé yóò fi àwọn èèyàn tí wọ́n bá tẹ̀lé ó ní pé ṣẹ́ rí ẹ tó bá tẹ̀lé òun náà tó bá padà tẹ̀lé lọ tí bọ́lọ́run bá fi màláíkà kún màláíkà sáàdà kún náà ṣẹ́mọ́ bó ṣe òun tó ń wà fákọ̀ ẹ̀ òun se fún gẹ́ pé gbogbo ọ̀nà tí ó fi rórí rẹ̀ ẹ́nìbọ̀ tó bá rórí rẹ̀ tó bá jẹ́ náà ọlọ́run ọba kúnkún gbogbo ẹ̀ tó bá sì wọ náà kọ́ ọlọ́run ọba sọ tó kílẹ̀ sí pé dàtí àlìjẹ́nà èsè tẹ́yìn ó ní tẹ́yìn sọ pé ah, ọlọ́run mo ti dáàbẹ̀ because wọ́n kún tẹ́wọ́n fẹ́ ti kún òní gbọ́dà tí ẹ̀yàn sọ fún yẹn ní ti pé well example fẹ́ ó ti tọ́ yìí kí ẹnìkan nínú àwọn student tó wọ́n agbárí wá tó wọ́n bá mi pé ẹjọ́ sáà ibi aspect yóò yìí lè kókó kí kò yíọ lẹ́mì ẹ̀sẹ̀ ìgbọ́n máa ẹ̀sẹ̀ ìfọ̀ ṣe àmà pé kó tó wá bá mi yìí tó máa ẹ̀sẹ̀ ìfọ̀ kí bá yóò kúrò lè wá bá mi ó tún wá bá mi náà kí tó máa ẹ̀sẹ̀ ìfọ̀ kó tó ń gbé ẹjọ́ ṣé mo lè rí nóòtì tí ẹ lò ó ń ní pé mi ò fẹ́ kó fèèlì kéèkéé wà tàbí kó fẹ́ ìlú mi ó bí lọ́nà pín fún ọlá kí yóò kéèrò fi máa yẹ ṣááwù lọ́rọ̀ àwọn tó bá fẹ́ tó wí ló fi sínú kẹ torí kó wà sí tiwọn lórí lẹ́yìn ìgbà tó ti fún wọn ní ẹ̀fìyàrù wọ́n gọ́ọ̀lì múna màláhùn bí wàlíyé wọ́lá tó bá ti máa ń sọ̀rọ̀ anytime tó ti sọ ìgbà tó ń dábà àwọn èèyàn tí ó ti sínú kẹun ó fi fáwọn èèyàn tí kò ní tọ́sí kẹni alzheimer ẹgbọ́n bíkọ́ tí bá ti wá yàrá ọkọ̀ òsì bí wọ́n sí méjì fàríkún fi ìjánà fàríkún fi sáàrín àwọn ìjọ kan wà lálìjánà àwọn kan wà níná àmọ́kẹ́ ètẹ́ kọ́ wọ́n lè tẹ́ bí wọ́n jọ náà àmọ́kọ̀ ní bá nípa àwọn lọ bíkọ́ kí wá ní ẹgbẹ́ ìtò òfin dá sánmà àtìlẹ̀ ó wọ́n tẹ̀sánmà dáwọn tí ó bá fẹ́kẹ́ ní títẹ́sì eré ní eré ìpàdà já sínà tí àwọn tọ́nà ọ̀bọ̀ dá lónìí ṣe yóò bí wọ́n fẹ̀kẹ́ nù àmọ́ kí ẹ̀yàn ti gbogbo structure yìí ẹ̀mọ́ bí ó ṣe rí intẹ́gbàdàn ò lè fi ròyìn ara rẹ̀ ọlọ́run lè jẹ́ kẹfì ròyìn lábùkù káàkiri fún ìyàní ìsìn pé bá ti kò sí ẹ̀tọ́ tí àti ìgbàlá ẹ̀tọ́ tí àbáyé ẹ̀ẹ̀kì díje lánàá ẹ̀ẹ̀kì díje táwà tó tán jẹ́ àtò wáyé kẹta ẹ̀tọ́ akójọ wáyé a ni ẹ kí la fẹ́ ṣe ìrìn àkẹ́ni wọ́n kàn fẹ́ sọ láàrín àti ìtòjú mẹ́ta fẹ́ ṣe ọkàn tẹ̀ ìtòjú kí lẹ́ pè àbáyé tó gbábà pé tó gbogbo tó tò kálẹ̀ yìí kò ní pọ́pọ́sì mo kàn jí láàárọ̀ ìnáà mo kàn ní kí n tó ẹnu ẹwo mélòó ni sísẹ́mù ilé kí àbílọ̀ lọ àrí òtótó ọ̀rẹ́ nàbí ọlọ́run wá dá sánmà ó dálẹ̀ ó dóhùn rẹ̀ ọwá ní eré náà ní pé ẹ̀kà bá rọ kẹfà sí gbádùn òwá sí sírò ọ̀rọ̀ ohun ìṣẹ̀ àkíyù pé yóò jọ bẹ́ẹ̀ tó tó blọ́ọ̀kù tó tó wà àtàwọn ìpínlẹ̀ fẹ́mi ṣọ́ ní kò sí nǹkan kan pé kò sí nǹkan kan láàrin ah, ìgbẹ́ àwọn àwọn àjáyé àwọn àwáyé wájáyé àwọn àjáyé kéfé kò sí nǹkan kan lùsùn wọn tó wù kò sí nǹkan gbogbo lórí ìtòrí ṣé kí n sọ orí ọlọ́run kan fún mi ilé ayé tàwà mẹ́ ilé ayé tàwà mẹ́ èyí sọ kílọ́pàá lónìí ajégúnlẹ̀ ẹ̀yìn àtọ̀wọ̀ àti gbogbo òkòròdú gbogbo èkó gbogbo nàìjíríà gbogbo amẹ́ríkà gbogbo ilé ayé pàwọ́tá àti ibi tó mi wà ní òòrùn ẹgbọ́n àti ibi tó lè wà ìpìlẹ̀ wà gbogbo ilé ayé pátápátá ní sọ fún yíká ìmọ̀sẹ́ sọ yìí ǹjẹ́ ẹ mọ̀ pé bílé ayé ṣe wà yìí tẹ́ ò pé ah! nǹkan ìdí wá tó tẹ́lò bí ìfẹ́ ṣe lọ́n tó rúgbó kàn ní yàrá kan yàrá kan ilé ayé lòun ní gbogbo ilé ayé yìí tẹ̀rí pátápátá 1.3 million times irú rẹ̀ lòun jẹ́ ìmọ̀wẹ́ gbọ́ mi kéèṣe ajégúnlẹ̀ yìí o kẹ́ẹ̀ṣẹ́ kọ́ kẹ́ẹ̀ṣẹ́ Nàìjíríà wọ́n kó lé ayé àti Amẹ́ríkà àti China àti Russia àti omi àti Ocean àti Atlantic Ocean gbogbo ẹ̀kọ́ wátàwà yìí 1.3 million times irú rẹ̀ lẹ́rìn oòrùn lẹ́rìn oòrùn nìkan mú sọ so now, 1.3 a ní bá tó 200 kò so irú ilé kò sí nǹkan náà ló kò sí nǹkan kan mo kàn ṣeré náà ní kẹta wá mo kàn ṣeré náà ní tẹ́bá kàn ṣe tán kẹta ẹ̀ẹ́dì rẹ̀ ní ṣe wá mọ́ bí tó wá orí tọ́lọ̀ fẹ́ ṣe fún wa ẹwòrú akọ́tọ́mà adamu ń ṣe mo fẹ́ bí yíra tí wọ́n bá ní gbogbo ilé times 1.3 million times èkó yìí èkán owó òun jẹ́ mẹ́ mẹ́rin tó wọ nàìjíríà jẹ́ mẹ́ sábà gbé máàpù ilé ayé sábà ní kẹ́ẹ̀kọ́ nàìjíríà dédé space nàìjíríà ò nàìjíríà ò fẹ́ síbẹ̀ nigeria kò fẹ́ kọ síbẹ̀ kò lè gbà ẹni nìkan dédé space nàìjíríà ò bá kátó wá fẹ́ ìkónú rẹ̀ kátó wá ẹgbọ́n náà táà bá sọ pé ilé ayé gbogbo ilé ayé jẹ́ pé wọ́n kan tí mílọ́n tàṣẹ̀ láàrí ẹn tó bá kọ́ rú ilé mélòó rò ó jẹ́ ìrẹ̀lẹ̀ ọwá nítorí ilé ìjọ lòbẹ̀ gbogbo ọ̀nà ọláyẹ̀pọ̀ ọláyẹ̀pọ̀ lẹ́yìn èyí ẹlòmí ò wá ní òun tún rẹ́ǹtì ní olóhun tó fẹ́ wọná òun rẹ́ǹtì ọkọ̀ tó ní rẹ́ǹtì òun skọ́ọ̀tì ni ẹgbẹ́ olóhun tó fẹ́ wọná ọkọ̀ orí bí skọ́ọ̀tì ìdúró lóòzò tó tó ní yàwó ìgbà ayé ìdùn

so ó ní ìgbé tẹ́yàn bá fẹ́ nírú owó Dangote yóò pọ̀ bú wa tán ìgbọ̀n nígbà tó bá ní wọ́n bá bá bí èèyàn mẹ́wàá 100 tó ibi tó kọ́sàn inú góòlù kòròdú náà ní kódà òrí lẹ́kí òrí bí òrí tó náà ló fẹ́ pa ààrẹ sí anábìsálà ọ̀sẹ́là wọn sọ̀rọ̀ màá tó bá ṣàfi àmà ẹni tá jẹ́nà ló kéré jù ẹni tó wà jẹ́nà láà tó kọ́kọ́ wọn tẹ́lẹ̀ tó bá dé báyìí àdìsí máa mọ́tún àtàwọn yòókù bá dọ́dọ̀ lọ ọlọ́run wa ní tọ́ ẹrù mi góòrù ní náà ọlọ́run mo dúpẹ́ pé mo tẹ̀ séfù mi bí náà tí bá ti wá ń gbọ́ ọrùn tí bá ti ń gbú tí ń gbóhùn àwọn ọmọ àlùjẹ́nà ní ọlọ́run ẹjẹ́nà yìí tí kìí náà ti ẹ̀ ọlọ́run àwò ọlọ́run ẹrù ṣe lè náà lọ́fẹ́ ọ̀dà ọ̀ أتستأذره بي وأنت رب العالمين ẹ má ṣe ìpín kankan tó ní táìmù ọjọ́ sí wà ẹjọ́ sí wà ẹjọ́ sí wà àwọn ọmọ ìgbọ̀fẹ́ fún bá bá ìgbò bá mi jẹ́ ẹjẹ́ ká wà ìjẹ́ náà àwọn eléjì ìrìn fún àájẹ́ ilé ìjẹ́ náà ẹni tí ó ká náà rẹ̀ ó kéré jù ọlọ́run wa sọ fún bájá ń gbọ́ ohun àwọn àjẹ́nà lọ́wọ́ ni ok so àjẹ́nà rẹ̀ ẹ́ àjẹ́nà tó ń fún ọ tó ń bá fún ọ ní ní irú gbogbo ilé ayé ah, gbogbo ilé ẹ̀kẹ́ sàdúgbò mi ò kéèdè ìlú wa papọ̀ yóò wà ní àtàtà ìdí òbí wà á ń tàrọ́ bọ̀lá alẹ̀ ní ọlọ́sọ̀ òfin ọwọ́ ọlọ́run bá ẹ̀dá ìsìyàn ti ẹ̀yẹ ọlọ́run àdá fún tó wíù ilé ayé àti irú rẹ̀ ilé ayé ní ibi lẹ́tìmọ̀ ilé ayé gbogbo wọ́n lẹ́tìmọ̀ lẹ́tìmọ̀ ilé ayé àti amẹ́ríkà àti australia àti gíníkà àti yúrópù ó ní àlìjánà tẹni tí ó kéré jù tí ń wọ́bọ̀ ní ohun tó ti kú òun náà tí ń wọ́bọ̀ tọ́wọ́ bá sọ pé ọ̀dà fọ́fọ́ bu ilé ayé tó bí ayé tó bí yóò lọ́pọ̀ tó ti ẹgbẹ́ ilé ayé tí ilé ayé já mọ́nu táwà ní tọ́dà irú rẹ̀ ní ẹgbà tó wá sọ pé àtẹ̀sẹ̀ ẹgbẹ́ bí wọ́n tọrọ bla alẹ́ ní anábì tí wọ́n kàdé ti wá anábì wá rẹ̀ abúlábùmọ̀súnà wá rẹ̀ ẹgbà tí wọ́n bí bí dé mọ́lọ́wọ́ bá bó o bá fẹ́ mọ bá àlìjẹ́nà ṣe so òun ni mo sọ fún ọ pé ilé ayé gbogbo ẹ̀ pápátá one point three million times irú rẹ̀ ló wà ní oòrùn àti ìrábọ̀ tẹwàá nínú gbọ́dọ̀ oòrùn yẹn tẹwàá káwọn náà papọ̀ àti sánmà àti ilẹ̀ ẹ̀ kò wá tó tẹ̀síwèsì ẹ̀sì làwọn ilé ọlọ́wọ́ ní àlìjẹ́nà wọ̀jẹ́nà tẹ àbdùhá sàmáwá sí wọ̀lọ́pù àlìjáàmù pé fífẹ́ rẹ̀ tó bá kó gbogbo sọ́mà méjèèjì sọ́mà alákọ̀ọ́kọ́ lóòrùn wà o sọ́mà alákọ̀ọ́kọ́ ní òun wà o gbogbo wàhálà tẹ́mọ̀dàkọ̀ galaxy kiri kan kiri kan sọ́mà alákọ̀ọ́kọ́ náà lẹ́sìn ìrìnàjò lọ́wọ́ sọ náà ṣé torí rẹ̀ náà lè yán sọ pé á àlìjọ́ náà yìí ń sọ ọ́nà bóun bá fẹ́ ṣe agbára àwọn ká àmọ́ wọ́n àwọn kan sínú kẹ àwọn bá tẹ̀lé o wọ́n gọ́ọ̀lì mú àwọn alábòsí máa làwọn omi wọlé ìwọ̀lá náà àwọn òbúra alábòsí àwọn alábòsí làwọn kejì pé àwọn tó bá fi sínú kẹwọn àwọn alábòsí làwọn tó gbé tó wọn tọ́ sí kẹwọn tó gbọ́n tó pé so that bá jẹ́ ka kùránì kẹ máa ma bó ẹ̀sẹ̀ máa tú ayá ẹ ń káwọ̀ ọlọ́n papọ̀ ni ẹ máa bọ́ọ̀lọ́ ní sọ́wọ́ máa sì sọ ìfẹ̀ iná lẹ́mà ánsà ọlọ́ni wà kúlì láàkú mi rọ́bí kún ayá òun fẹ́ kàn ayá túra òun wà kúlì láàkú mi rọ́bí kún ẹgbọ́n sọ́nkà òdodo ti wá látọ̀dọ̀ ọlọ́run ọba yín òdodo ló kí ẹ̀yọ́ man sha'a falyu'min ẹni tó bá wù ú ògbọ́lọ́run gbọ́ bí tẹ́ ti jọ mi wọ́n man sha'a falyakfur ẹni tó bá wù ú kọ́lọ̀wọ̀n ògbà. Àmọ́ iná àtàdínà ìrọ̀lì A ti pèsè kalẹ̀ fáwọn tán gọ̀ọ̀lì mú, àwọn olóòjọ́ gọ̀ọ̀lì mú, ọ̀lẹ́yà fòrò. ọ̀nà ló hàn bí ayà iná ọ̀rẹ́ ìfọ̀lìmúnà máa làmọ̀ ní wàlíyé wọ́lá náà fi tó gbórí pé wà láàkì ní ìpínlẹ̀ òfin ọ̀rọ̀ mọ́tí yìí wọ́n yẹ̀ta kẹ́lí ọ̀pá àwọn tó bá bí sóhun tó gbórí náà ọ̀rọ̀ àmà rẹ̀ àwọn ságbà àgbọ̀ ní kó gbé ìjọbi sílẹ̀ ọ̀rẹ́ iná نحن خلقناهم وشددنا أثرهم وإذا شئنا بدلنا أنفالهم تبديلا إن هذه تذكرة إراتي لي فمن شاء فمن شاء اتخذ إلى ربه سبيلا ẹni tó bá wù kó gbọ́nà ọ̀dọ̀ ọlọ́run tó bí ọ̀dọ̀ ọlọ́run tó bí yọmẹ́ òun ti decide ọ̀rọ̀ ọ̀nà kọ̀ǹṣá àtàkì ìlàrọ̀ bí i tàbí tó ọlọ́run ọba olóhun ti sọ̀nà kalẹ̀ dáàbọ̀tí lọ́rùn wí kọ̀ǹṣá àtàkì ìlàrọ̀ bí i tàbí kí ló tẹ̀lé ọlọ́run sọ wípé yóò dé والظالمين أعد لهم عذابا أليما فمن شاء له في بيره ẹn tó bá wù kó wọ́n lórí ọlọ́pù ló pé yíò ní kílùmọ̀ ìyàṣà òbí ọ̀rọ̀ ọwá pín máa ń ṣá àti méjì àwọn alábòsí ó ti tọ́jú ìyàbá òun lòun tèkì ọ̀nà ọ̀rọ̀ tọ́kí wọ́n pè ní gọ́ọ̀lìmù gọ́ọ̀lìmù yẹn tó ṣe wípé kò fi nǹkan síbi tó yẹ kò gbé nǹkan síbi tó yẹ kó gbé kò ṣe nǹkan tó tọ́ fún nǹkan ẹbá ìsì fẹ́ mọ̀ ẹ̀láàpùrá náà ní fòyìn kí tó lo ẹ̀záàpù ọlọ́ ẹ̀yìn ló sí àgbé pẹ̀lú ìbọn tí má ti fẹ́ lẹ́gbàápù yìí kẹwàá lo ẹ̀záàpù tọ́lọ́ anábì Yusuf alẹ́sàdọ̀ àkúfẹ́fẹ́lẹ́ta fún méjì anábì Yusuf ọ̀gá rẹ̀ ó rà á lẹ́rú ó fi sínú ilé ó ń tọ́jú ẹ̀ ó mójútó ó fún lóúnjẹ ó fún lómi ó fún láṣọ ó ní ìfù láìfù olówó tó ní tọ́jẹ̀ Yusuf ma'ádàlá láíláí àwúzùbí láti gbọ́dọ̀ ṣe ìnáwó rọ̀bí ọ̀gá mi àfrànà màfi wáyà láti lọ tó ti gbà mí tí ó tọ́jú mi ìnáwó ah, láyó ní ọgbọ́ líwò àwọn aláwòsí òní jèrè aláwòsí mẹ́rin kí ni tó aláwòsí mẹ́rin ah, kí ni tó dáadáa yí fún mi pẹ̀lú kò sí ní kébìrì òsì ní jẹ́ tọ́lú ó ní pé kò tẹ́lì gẹ́gẹ́ tẹ́lì tó wá lọ́wọ́ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lè pé you created yourself you will know did your father create you tó bá ní yẹ pé ònìkan náà mo mọ̀ a ní bí bàbá rẹ̀ náà ìwọ̀sọ́sọ́ giving back to kwẹ́ṣà ni wípé gbogbo wa la gbà láàrin ara kẹmọ gbà àti mọ̀kímọ̀ dólmù tó gbogbo wa la láàrin ara pé ń jọ tí ọlọ́run bá bless èèyàn tó lówó tó lọ́lá tó onímọ́tò ọwá mú owó báyìí ọwá wu ọ̀rẹ́ rẹ̀ fẹjọ bẹ̀rẹ̀ láti kéré obù 10 million owó ìyàwó rẹ̀ 10 hmm, million owó aládùúgbò rẹ̀ 10 million wọ́n ni ó oh, fún bàbá rẹ̀ àti àrẹ̀ wọ́n ká lùfún náà pé èyí jẹ́ ìyàrí tí ó jẹ́ ìyàrí ìyàrí o ní pé òbí pé fóun gan ni sábà bí bí ẹ̀ àwọn kọ́ ni wọ́n dá ẹlẹ́ni tó ṣe dáadáa fojú láyé olùgbé lọ́nà olóbi àbí níjọ́ tó bá ṣe dáadáa tó bí ẹ̀gẹ́ alábòtí ká tó wá sọ pé kò ṣe dáadáa sọ́lọ́n tó dáa pé ó dáwà ó fún wa lójú ó fún wa nímú ó fún wa láfẹ́fẹ́ ó fún wa gbogbo ẹ̀kọ́ béèrè kankan ìtí wọ́n wá sọ pé wá gbéra rẹ̀ sípò rẹ̀ ẹwọ́ máa lè kù lọ́kùnrin mẹ́rin lọ́hìn gẹ̀rẹ̀ nínú lọ́lọ́lọ́ níbo ládùúgbò wo zọ́límù ńláńlá ni tó jẹ́ kéfèé zọ́límù ńláńlá òun ni zọ́límù kẹ gajù lẹ́nì kejì tẹ́tùmọ̀wó ká sọ fún yàn nífẹ̀ẹ́ pé ah what is your name ah my name is Abdullahi Yusuf ah, okay Yusuf ni bàbá ẹ̀nà tẹ́lẹ̀ bàbá ìdàpá àwọn ní ah bàbá ọlọ́sí dára fún ẹ̀yìn bàbá ìdàpá hmm. kó wá díjọ́ tọ́ ma yẹn bá sórí ire ẹ ma gbọ́ọ̀wù kó wá wà níbi kan wọn lọ ọmọ yìí Amẹ́ríkà ní kankan wọn láwọn fẹ́ fún láwọ́ọ̀dù pé òun ló gbárí jù lágbàáyé ọwá dé pódíọ̀mù ọwá ni I want to thank everybody here especially I want to thank my father nígbà tí ó dáadáa kan Yusuf ó fi dá fàkàdá ó wá ní my father here with Mr. Asanda. ah bàbá ah no so yà wèrè èmi ní ó you know, Mr. Atanda ah, èmi bàbá Baba? no Mr. Atanda nígbà ń kí ó gba ogbó yìí kan irú ẹni yẹn ṣé bọ́ọ̀lù màdí ìsinmi ọlẹ́sìn kí ló tó jẹ́ bọ́ọ̀lù pé ah ẹni tó bí ọ ní tó dìzáàbúrú akólésì òsìgbé bẹ́lò ní ọlọ́run ọba ló dá òun tí ń sin ẹlò ní olóògbé ọ̀dẹ́ bọ́lù pé ah, ah. àkọ́kọ́ ẹni tó dì náà pé bàbá òun kọ́ ló bí òun ọ̀dọ́lìmù ẹni tó gbà pé bàbá òun ló bí òun tó gbé nǹkan tó sọ fún bàbá ẹ̀ tó gbé rẹ́kẹ̀ẹ́ bàbá ẹ̀ ọ̀dọ́lìmù ni Sometimes you know, I don't recognize anybody. There's nothing like Allah. There's nothing like God. Then we think it gives to me. Tí ẹ̀rọ àti ẹgbọ́n náà kàn sẹ́yìn kí ọ, tí máa ló òjò ọ lọ. Ẹgbọ́n tí máa ló òjò ọ lọ. Ẹláwọ̀ akẹ́ ọ̀sán ó ní ká bára rẹ̀ ká mọ̀ lú òwá sẹ́mẹ̀rẹ̀ tẹ́lọ̀. Kó ẹkó tí dé mọ̀lú ti gbá ọ̀dà nù. Àmúrọ̀ mọ̀lú fún olóṣèlú rẹ̀ tẹ́ èèyàn tó bàjẹ́ débi pé bọ́lọ̀ bá fẹ́ dí pẹ̀lú ẹ̀dá ọlọ́run ló jẹ́ ìyẹjú ẹwọ́n ló bí yẹyẹ alìkúnlá bí parí ọjọ́ ọmọ ọmọ tàbí àgbà pànífẹ́lẹ̀ ìpẹ̀rẹ̀ ó ní bìtí ibùnà àdì ọmọ àtàbí adam fúọ́d ní ó fúyẹ́ ó ní tó fúyẹ́ dé ọmọ àtàbí adam ti mọ́ sí gbogbo kàwọ́ kàwọ́ kàwọ́ wọ́n ní ah, láwọ́já chief wọ́n ní pẹ́ẹ́sẹ́ kí lọ́jà ó kàn fún mi báyìí tó mi kàn sá ó kàn sápá lọ́rọ̀ ó sì kú ẹgbẹ́ kan omi omi ń sápá lọ́nà fún ló kú òun náà lára kọ èèyàn pé ẹni tó mi tó mi lè kàn sápá lórí tó ti kú òun náà ní kakọ wọ́n tó ń tí ní òlà àpapọ̀ èèyàn tó sọ pé lágbájá báyìí oògùn ẹ̀yọ ọ̀kan yóò jẹ́ kó máa mọ̀ ẹ bá wájú tó rà ní ẹ̀ òun tí òun náà ní ẹ̀kọ́ tọ́mọ ni ò dáhùn bàtà vọ́ọ̀lìmù vọ́ọ̀lìmù lẹ́ni tó ṣe pé ó wu ẹni tó ní nǹkan kò lè acknowledge fún mi vọ́ọ̀lìmù lẹ́ni tó ṣe wípé ó wu ẹni tó ní nǹkan ó sì gbé sẹ́nu mi vọ́ọ̀lìmù lẹ́ni tó ṣe wípé wọ́n sóore fún ó sì fàbùrù ṣe pàtàkì tó gírèdì wá ni lórímọ̀ yẹn. Dáàbá tí wọ́n sọ pé jọ́mọ̀ páwọn èèyàn fún òní tọ́ sí kẹ́ òun wà bọ́ọ̀lì múnà kọ, the highest ni àwọn tán tẹgbọ́ sọ́nà àtàwọn Highest ni ọlọ́run ló ti gbílẹ̀ Lukman sọ fọ́mọ rẹ̀ pé látún ṣírí kí bí la ìnà ṣíríkà làbúrúmùn àbìrí má sẹ́gbọ̀ sọ́rọ̀ ìpínlẹ̀ pé má gbé nǹkan tó jẹ́ tọ̀ọ̀lọ́n pẹ̀lú mi má sí nǹkan míì àtọ̀sọ́lọ́n má gbé átíbútì ọlọ́run pẹ̀lú mi má pẹ́ nìkan míì tẹ́fọ́rọ̀ ẹgbẹ́ òpèkó pè mí nítorí àbá sọ pé Yorùbá tẹ̀ kílẹ̀ sọ àbíṣó ti kílẹ̀ ni pé

ìyá adéṣù ju yéṣù lọ́nà àwọn ní èjì àdéṣù àti wà láyé bìbọ́ ẹ̀ níjọ́ tí èyàn bá ní pé ìlànà táwọn ànábì ọlọ́run wá tọ́lọ̀ ní kóhun ṣe òní wípé kóhun gba jésù lọ́lọ́run àti lọ́mọ ọlọ́run àtẹni tí ò bá fẹ́ kan fẹ́ wó dòdò lókù ìyẹn ti kọ́kọ́ jẹ́ ìsìn ẹ̀dànà ọlọ́run bá sọ débi pé bóun ṣe láìka àmàláìka tó tán súnmọ́ tó tún ife ẹṣẹ́ òun tó kù ara rọ́ táwọn ẹmọ́ ń pa nù pé in tó bá tọ́lọ̀ fi kú sí jésù rẹ̀ pé kò sẹ́lọ́n rí a ní ọ̀tọ̀ ah, ìṣẹ́lọ́n ah, ok torí ẹ̀ náà làwọn gbogbo agbọ́dọ̀ fi kú orí original sin ẹ̀sẹ̀ ìdánábí adáhùnsẹ́ gbogbo agbọ́dọ̀ fún gbọ́dọ̀ paun ànábí adáhùnsẹ́ lọ́n èmi iná òtólẹ́bí náà tó ń gé jẹ́ ńlẹ́ mo lọ́lọ́run ọba sàforíṣẹ́ bá nàbí adam náà èwo tó là tó ń gé jẹ́ ńlẹ́ Kùránì sálàyé bá wà bá nàbí Adam bá tó ṣọ́lọ́ ọ̀bá rẹ̀ ọ̀hán pàtàlá kọ́ Adam lè rọ́bì kẹlìmọ́dé pàtàbà rẹ̀ ànábì Ádámù gbàgbó látọ̀dọ̀ ọlọ́run gbàgbó tó báyìí ó ti tán ọ̀rọ̀ tí wá yẹnjú kẹ́kẹ́ sọmọ sọ̀rọ̀ yìí láti kò sí ṣọ́nà ò lè tàkórí fún ẹ̀láìmọ́ jù mìíràn ni ó ní wọ́n gbọ́dọ̀ dúró kára tó ti àjọ ká tó wá dúró gbogbo àtàwárí fọ́ rẹ̀ ṣé Abraham sáà ní ọlọ́run ìdé ní ọlọ́run náà ní ọlọ́run ṣé yóò wọ̀jàbọ̀ ọlọ́run yóò wọ̀jọ̀ ọlọ́run ẹ̀jẹ̀ wo ni wọ́n ta alẹ́ tó wọ́n fi ó ní ha ẹ̀mọ̀ ni jésù ti wà sí pẹ́ ẹ̀ àti jésù náà ní ìjẹ́ ókè wọ́lẹ̀ yìí tí mọ́lẹ̀ àwọn abí ó ní jésù lára nù ní àwọn ìdárú jésù lára tó ń bẹ ọlọ́run lára nígbàtọ́lọ̀ fẹ́ yẹn díẹ̀ tọ́lọ́ ní kò yẹ kẹ́ pé jésù lọ àti jésù àti bẹ́ẹ̀ bá ti jẹun kí ni wọ́n kí náà tẹ̀lé fẹ́ràn jẹ yóò yàgbẹ́ bí ọlọ́run yàgbẹ́ pé ọmọ tó máa ní ọlọ́run yàgbẹ́ tó bẹ́ẹ̀ rájọ́ kọ́ ilé ìpẹ́ àìlọ́ ilé ìpẹ́ làwọn àdájọ́ ọlọ́run wọn òsì tó kí wọn sọ lórí dọ́ọ̀lìmù ọ̀sọ̀ fún mi ọba tẹ́lọ̀ tó lọ dọ́ọ̀lìmù ẹwù ìtànẹ́bì yóò tó pé ẹ̀nà wòrọ́ bíi أحسن مثواي إنه لا يفلئ الظالم ládúrú dáadáa tí àwọn ẹ̀rọ ní ṣe gún kí wá bẹ̀rẹ̀ ما fún الله؟ alábò tí ò ní jẹ́ ìtọ́ pé kí wá ṣe dìnà pẹ̀lú ìyàwó ẹ̀ ládúrú dáadáa zọ́lì mẹ́rin ẹ̀zámpù kàmkẹ́ tó máa tó jẹ́ zọ́lì mẹ́rin zọ́lì mọ̀ lẹ́ni tó ṣe pé wọ́n fẹ́ mú ọmọ ìyá Yúsùfù kalẹ̀ lẹ́yìnbà tí Yúsùfù ti pláàni fún wọn tó fi ń tí ó jẹ́ fẹ́sù ọba kọ̀ntínà ọba ó fi sínú kí ọmọ ìyá ẹ̀yìn ó rí pé torí pé bàbá Yúsùfù àwọn ọmọ ìyá rẹ̀ ó sọ pé eléyìí ò gbọdọ̀ ráre fẹ́sù sọ ẹnu nígbà tó di pé wọ́n ní ah ó jalè ah agbára àmúmọ́ sí ah ẹgbẹ́ kọ́ bá wa gbogbo mọ́tẹ̀kùnlá ṣe dákọ́ fún olè ẹ̀dàkọ̀ má mú ilé ìkalẹ̀ fọ̀hún áhàdà náà makánà ẹ́dàpọ̀ ẹ̀fẹ́ lómi ìsìnkú ẹ̀ ẹmọ́ dìtẹ̀ ẹmú kanú wa pẹ̀bọ́n lẹ́dìdẹ̀ ẹwọ́n mi ọ̀nà ma'áàtàlá annákóbà ilá mọ́n wọ̀tẹ́gbọ́n màtá àná ìjàhú bàbá ti rẹ̀ àbòsí làbí ọya pé ká mú èèyàn fẹ́sẹ̀ tí ó tẹ̀ ká bí àjẹ̀ èèyàn fún ti tí ó ṣe àbòsí ọlọ́wà lóhun o iná lọ àláyà ní mo bè kọ́ làbáfà ní nǹkan tó kéré báyìí ọlọ́run ní sábòjẹ́ wọ̀n máa rọ̀ búrúkà bíbọn láàrin àbí ọlọ́run ní sábòsí ọlọ́run sáúdì pé ẹni tó ṣe pé yóò wọ nára lábò sí bóòdọ́ náà ti dẹ̀gbẹ̀ e. ìtumẹ̀ ní pé in tó ṣe náà ló ti tọ́sí kó wọ́n àmọ́rọ̀ ọ̀pọ̀lọ̀ ọba ń sọ agbára rẹ̀ pé àìmá lágbára bọ́ ẹgbọ́ tí tí gọ́ọ̀mẹ̀ ìgbó bá bẹ́ ń ṣe ní bá sọ ẹgbọ́ ìkàtẹ̀ káàkọ̀ ẹgbẹ́ ẹ̀sùkò dìdìgì káàkọ̀ fẹ́ sọ̀rọ̀ mílítírì àbẹ́ tó bá lágbára pọ́pátá ẹ tó bá ní nǹkan tó bá ní kọ̀ǹtó lórí nǹkan tẹ́ntó ní ilé ìgbà títà pé ẹwò gbogbo ẹ̀ ẹ máa fi ṣe wẹ́ àwọn ṣe kò lágbára rẹ̀ ìbọ́nà lórí so tọ́nà bá sọ pé tóun bá fẹ́ òun ìṣẹ́fà ń sọ̀rọ̀ agbára ẹ̀mí pé àìmọ́ lágbára kọ́ ṣùgbọ́n èèyàn máa ń lágbára nǹkan míì tó ṣe pé nìkan yóò tó takò nǹkan míì ní hikma kébẹ̀ náà sọ ní ìpínlẹ̀ ẹ̀gbọ́n ṣe àìmọ́ lágbára ní kí sọ pé lágbájá olọ́léwé olọ́léwé ọya òun ẹ̀jẹ̀ chairman bẹ́ẹ̀ bá lẹ́kọ̀ọ́ tó lórí nǹkan kò ní jẹ́ olèṣe tó bá ń nìka bọ̀ tó wá bá dúmù ọ̀tọ̀ ní tó bójú mu ọ̀tọ̀ ní pé tó olèṣe òun àwọn àyà wà láúṣá àwọn àtẹ̀wọ̀n tó bẹ́ẹ̀ bá fẹ́ wọnú kẹ ọlọ́ ọlọ́ àbá tó ń tàṣà ẹni tí bá tí wọ́n bínú ọlọ́ ọlọ́pọ̀ ti láàrin kalẹ̀ olókàlùkù lè tún sí ilé sẹ́nìkọ̀ tí bá dín dì mọ́ fàmọ́ ń ṣá àpàmọ́ ń ṣá á ní ọlọ́run sọ fún ayé pé iná ha ìrí tẹ́kẹ́rọ̀tù fàmọ̀ṣẹ́ ẹ̀tàkọ̀lá ilẹ̀ àwọn ẹni tó bá wù ó wọ́nà fọ́lọ̀ ọlọ́run ìtumọ̀ áyà yìí ẹ̀bá ti wò ó ní pé ọlọ́run lóun ti ráwọn ànábì ọlọ́run ọba sí wa hmm? láti kìlọ̀ fún wọn pé ojú àti àwọn bẹ̀rẹ̀ àwọn kan sì wà lálùjẹ́ náà àwọn kan wà nínú ìmọ̀ rẹ̀ ní kí ó sọ̀rọ̀ yẹ́rù ló sọ pé fóònù yóò expire lọ́dún yìí ẹ́ kí ní yóò ní ṣiṣẹ́ mọ́ lẹ́yìn ọdún yìí nǹkan bá yóò ṣẹlẹ̀ sí nǹkan tó pé nínú mọ́ta bẹ́ẹ̀ lọ́nà sọ fún àkàlẹ̀ kì í ṣe kó sọ pé òun fẹ́ lọ láàrùn láti ṣiṣẹ́ ó mà ó tó dá wa bọ́lá ọba ìṣẹ̀lẹ̀ náà táì má lágbára kọ́ kẹ́gbọ́n ìsọ fún pé káàtò jẹ́ àti bíbà yìí káàtò kó má sí nǹkan tá fẹ́ fi ṣe àìmá lágbára kọ́ ẹni lágbára rẹ̀ ṣùgbọ́n kàn kí tó gbọ́gbọ́n lọ òun lágbára kó ṣe gbogbo àwọn èèyàn kó ṣe mùmí ní oúnjẹ òun lágbára kó ṣe gbogbo àwọn èèyàn kó mùmí ní oúnjẹ òun sì ti fún inú rẹ̀ láńpẹ̀ òun fún rí rẹ̀ láńpù orú rẹ̀ lọ́dọ̀ mọ̀láíkà kẹ́bí ọ̀pẹ́ agbára ń bà amọ́tò orí ti fi yìí ní ti báyìí òun lòun fẹ́ tẹ́ẹ̀tì yìí ni kò wá sábà ní fún tẹ́ẹ̀tì tí ò bá sí rìwọ́dù ẹ̀yẹn kí wá ní ẹ bọ̀ kí ló wá ní tó wá dìsáì láti fi tẹ́ẹ̀tì ọ̀nà kí ló fẹ́ bí fún ìwọ́n ìwọ́n pé pé màgbá fẹ́ dá ọ̀gán ní ìsìnká òfò pẹ̀lú wọ́la kẹ́ẹ̀sí wá lè mọ̀ pé bó ṣe rí nù ní gbogbo àrẹ́bà tí wà máa ń ṣá àmọ́ ń ṣá àmọ́ ń ṣá kẹ́ẹ̀mọ̀ pé bẹ́ẹ̀ ṣe tú òun láti tú yìí